إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف أولم وبا أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسوى جلوري دان لكوا تير عمدة الأحكام èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takójọ látinú ọ̀rọ̀ anábúwa muhammad sallallahu alaihi wasallam nípa àwọn iṣẹ́ ìjọsìn wa èyí tí a ma gbéyàwó ní àárọ̀ yìí pẹ̀lú gbọ́lọ́ọba òun ni bábùl jùmọ̀á ọ̀rọ̀ lórí ìrún jùmọ̀á gbólóhùn júmọ́á gbólóhùn èdè lárúbáwá yìí tí wọ́n fayọ látara aljamru òun náà ni ìkó nkẹjọ gbólóhùn yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala olú nínú alkur'an alkarim bákanáà anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam náà lùú ọlọ́wọ́wọ́ subhanahu wa ta'ala oníyà ìwàlẹ̀dínà amẹ́n ìdánúdíyà lìsọ́lá ti mi yau mil juma'a ti fasáwó ilá zikirila ọlọ́ni mo pè yí olùgbàgbó òdodo ìgbàtẹ́ bá ti gbọ́ tí wọ́n fasaau ila zikirila ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ẹ lọ síbi ìrántí ọlọ́run ọba òun náà ni irun ta fẹ́ lọ kí bákan náà kútbà tí wọ́n fẹ́ ṣe torí pé alkùrán ìrántí wa ta'ala ṣe sọ inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwọn ọlọ́wọ́ bá lásọ àdíkùrù kalẹ̀ wọ iná láwùlà hafidun àwọn ọlọ́wọ́ bá náà dẹ̀ láàdá bùbù táà ní jẹ́ kí ọwọ́ bàjẹ́ kúkẹ́ òun ló jẹ́ pé alkùránù kẹrin àtìgbà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ti sọ kalẹ̀ fún anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ìbàjẹ́ wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbìyànjú láti yí padà wọn rí yí bẹ́ẹ̀ láṣìírí wọn tú síta kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó pe alkur'anu kareem ní azekuru ọlọ́wọ́n bá rẹ̀ sọ yí pé ìdánù díẹ̀ ní sọláàtì min yau min jumu'a tán bá pèpè lọ síbi pẹ́kẹ́ wá kírun ní ọjọ́ jumu'a fas'au ila zikirila ọlọ́wọ́n bá ní ẹ lọ síbi ìrántí ọlọ́wọ́n bá irun alkur'anu ni ó kà ń bẹ́ẹ̀ kútbà júmọ́ àti wọ́n fi bá wa sọ̀rọ̀ náà alkùrán nínú ó kà ń bẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dárúkọ gbólóhùn aljúmọ́ ó dárúkọ rínú alkùrán kẹrì anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam òun náà dárúkọ rẹ̀ ní àmì àhàdíth lára rẹ̀ òun náà ni tí alimamu muslim àtàwọn afá aládìsí mi tí wọ́n gbà wá anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní khairu yomi tọ́lá àti àlẹ́ shams yomul jumu'a ọjọ́ tó fi lóore jù nínú gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tí ó ṣe yí pé òrùn ràn ń that is gbogbo ọjọ́ tí òrùn ràn anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ni khairu yomin tọ́lá àti àlẹ́ shams yomul jumu'a òun náà ni ọjọ́ jumu'a anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní fíhì kúlìkọ adamu ní ọjọ́ júmọ́ àyí òun ni ọlọ́wọ́ bá dá anabi adamu alaihi salatu wasalam wọ fíhì òtìlẹ̀ jẹ́nà ọjọ́ yìí náà ni ọlọ́run ọba ó fi ànábì adam alìsọ́látọ̀ salam ó fi aljanna wọ́n fi ó kúrìjà ní ọjọ́ yìí náà lọ́lọ́run ọba tún aljanna nínú ẹgbà wá mí tó ní àlékún mí ó ní wà látẹkú mú sàátù ilà fi yọmí jùmọ̀ ayé ò ní parẹ́ àyàfi ní ọjọ́ jùmọ̀ eléyìí sọ fún wa àkọ́kọ́ ìgbé anẹ́bọ̀ muhammad sallallahu alaihi wa sallam dárúkọ gbólóhùn jùmọ̀ ní àmàyé àhàdìsì nínú àhàdìsì mí anẹ́bọ̀ muhammad sallallahu alaihi ó sọ fáwọn sàábí náà ó ní fi kúbidọ̀ adam fi kúlikọ̀ adam ọjọ́ júmọ̀ ìlọ́lọ́wọ́ ọba dá anábi adam wọ fi kúbidọ̀ ọjọ́ iná ìlọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó tún gbẹ̀mí rẹ̀ wọ fi ìsọ àkọ́ ọjọ́ iná ni ọjọ́ tó ṣe wípé ẹni tí ọlọ́wọ́ ọba tí ó ní kó alẹ́ yẹn kan kú ṣùgbọ́n àwọn tó ṣe pé ariwo yìí ni ó pa wọ́n wọ́n fi ìsọ àkàn wọ́n fi ináfà ọjọ́ ọdúnmọ̀ náà ni ọjọ́ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nìkan fẹ́ kan fẹ́ atẹ́gùn sínú kan fẹ́ ẹ̀mí sínú ara tó ṣe pé gbogbo tó ti kú tó ti ju tó ti kẹ́ fún gbogbo wọn ẹ̀mí wọ́n padà sára wọn tí wọ́n dìde gẹ́gẹ́ bí tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam ó wá ní fa'akthiru fihi min as-salati alayya ní ọjọ́ juma yìí ẹ máa ṣàṣàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ fa inna salatakum ma'rudah àṣàlátù tẹ bá ń ṣe fún mi ọlọ́wọ́ bó ní kó máa bá mi nínú ẹgbàá wa mi anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ ń pa ìmáṣe àsàlátù fóun yàtọ̀ sí ọjọ́ júmọ́ ó ní ìnàlélá ìmàlá ìkàtà sàyàhìn ọlọ́run ọba ní àwọn màláìkà kan tó ṣe pé iṣẹ́ títí wọn ní pé kánṣà máa lọ káàkiri kan máa lọ káàkiri yorùbá lèrú ní àni ti sàlám gbogbo àsàlámù tí àwọn ìjọ mi bá ṣe wọn ó jẹ kó máa dọ́dọ̀ mi ìyẹn eléyìí ní ọjọ́ lásán ṣùgbọ́n ọjọ́ júmọ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam oníkàṣe àsàlátù púpọ̀ fóun torí pé ládàá ń bẹ́ńbẹ́ yẹ́bù ìsọ nínú ọ̀rọ̀ ẹ̀mí onímọ̀ sọ́lá aláyá marratan sallallahu alayhi ashra ẹni tó wá ṣe sàlátù ẹyọ ọ̀kan fún mi ọlọ́wọ́ bó ṣe mẹ́wàá padà fóun náà kí la fẹ́ ló ń ìkànnì yẹn ẹ̀kejì òun náà ni àǹfààní rẹ̀ àti àwọn ṣe olóore téèyàn lè ṣe ń bẹ̀ àti ìwúlò rẹ̀ dáadáa téèyàn lè rí ń bẹ̀ débi pé anábọ́wá muhammad sallallahu alaihi wasallam sallam oníkádìdì tún máa ṣàlékún àsàlátù fún òun ní ọjọ́ ọdúnwà yìí torí pé àsàlátù ta bá ṣe fóun ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò mú bóun àwọn sàábí wá bèèrè pé èrè òjíṣẹ́ ọlọ́mọba ké ifọ̀ tó rọjù àrẹ́yìnkà sọlá túná wọ́kọ́dà àríǹta èrè òjíṣẹ́ ọlọ́run ó ní àsàlá tó wa tá a bá ṣe yóò máa dọ́dọ̀ ẹ bóò ló ṣe fẹ́ dọ́dọ̀ ẹ ìgbà tó bá ti kú tó ṣe wípé tó ti kẹ fún nínú sàárè anábọ̀wá muhammad sallallahu fún wọn lé sí ó ní ìnàlá harrama alal ardi àǹtá àkúlá àjísáàdà àmbíyà ọlọ́run ọba ṣe léèwọ̀ fún ilẹ̀ láti jẹ egungun àwọn ànábì ọlọ́run ọba yàtọ̀ fún àwọn èèyàn tó kù alìmọ̀ aráwìn ẹ̀kọ̀ kan tó ṣe wípé wọ́n ná ti sin bí ọdún mẹ́wàá àbí bí ogún ọdún ìgbà tí wọ́n tún débẹ̀ wọ́n ṣe ra bó ṣe wà eléyìí àmọ́ ṣẹlẹ̀ kò túmọ̀ sí pé ènìyàn jẹ́ ní ọlọ́run àbójẹ́ ní èṣù ṣùgbọ́n táwọn anábí ọlọ́run ọba eléyìí special ni nípa pé ọlọ́run ọba ṣe léèwọ̀ fún ilẹ̀ láti jẹ ara titi wọn bákan náà anábí muhammad sallallahu alaihi wa sallam ó tún dárúkọ júwà fún wa dẹ́n àǹfààní tó ń bẹ́ńbẹ́ ó ní má min muslimin yamutu yawm al-jumu'ah aw laylat al-jumu'ah kò sí musulmi kan tí ó kú ní ọjọ́ jumu'ah àbí ní òru júmọ́ ilà wàkà ọlọ́hu azabal kọbùrù àfi kí ọlọ́run ọba subhana wa ta'ala kó dáàbò booru mùsùlùmí náà níbi ìyá sáré ó túmọ̀ sí pé àǹfààní júmọ́ ní tó pọ̀ púpọ̀ ni kọ́lọ́run ọba subhana wa ta'ala kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọjọ́ júmọ́ yìí ó ní irun tó ṣe wípé ọlọ́run ọba ṣe lọ́rùn ayẹ̀ níbẹ̀ irun yìí ipò zúrì ló wá tó túmọ̀ sí wípé ẹni tí ò bá ti kírun yìí yóò kí zúrì ni ó lè láwọn tó ṣe wípé kò ń ṣe ọ̀ràn èèyàn fún pé kí wọ́n lọ kí lára rẹ̀ ní àwọn obìnrin kò ń ṣe ọ̀ràn èèyàn fún àwọn obìnrin láti lọ kí òun júmọ́ èyí táwọn èkí òun júmọ́ nítòjọ́rọ̀ rẹ̀ lé wọn lórí òun nìkan kí irun zoro ṣùgbọ́n wọn náà wọ́n lè lọ kí irun júmọ́ ní tó dáa ní tán bá lọ kí ṣùgbọ́n tán bá lọ kí wọn kì zúrí wọn dẹ̀ lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ọba unlike ọkùnrin tóun ò sínú àwọn tí ọlọ́run ọba excuse arìnrìn àjò gẹ́gẹ́ bí tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa irun júmọ̀ ń ṣe ọ̀ràn yẹn fún àwọn náà bẹ́ẹ̀ ni ẹrú yàtọ̀ fọ́mọ ọ̀dọ̀ tá a gbà síṣẹ́ ẹrú irun júmọ̀ kì í ṣe ọ̀rọ̀ èèyàn fún èèyàn bẹ́ẹ̀ náà aláàárẹ̀ ìrúnjúwó kìí ṣe ọ̀rọ̀ èèyàn fún àwọn èèyàn báyìí ṣùgbọ́n tó ṣe pé kò ń ṣe aláàárẹ̀ kò ń ṣe arìnrìn àjò kò ń ṣe ẹrú kò ń ṣe obìnrin kò ń ṣe ni tó ṣe pé àbóhun ló ń wo aláàárẹ̀ ni ipò ló dúró èèyàn torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ní ya ayyuha alladhina amanu mo pè olùgbàgbó òdodo idha nudiya lis-salati min yawmi al-jumu'ah ọlọ́run tó bá di pé ẹgbọ́ pọ́n pè òun pọ́n pè òun wípé kẹ wá kí òun min yawmi al-jumu'ah ní ọjọ́ ọlọ́wọ́n bá subhana wa ta'ala ní ilé ìlú lórí fún yí ìkúntún ta'ala mú tó bá ṣe pé ma fàyídàkúlìyà ti sọ́lá tó bá di pé ẹ parí irun tán kírun tán fàntẹ́ṣirú fil art ẹ̀fọn ká orí ilẹ̀ wọ́ptahu in fọ́dílá ẹ máa tani friday must be free òun ṣe islam náà represent torí pé ọlọ́wọ́ bó sọ wípé ọjọ́ ọjúmọ́ ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ ọ̀sinmi ó ní fàyídá kúdíyà ti sọ́lá tó fàntẹ́ṣirù fil ardi wọ̀tẹ́gùnmin fọ́dìlá sọ ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó yọ̀nda fún wa ká lọ ṣe bísínẹ́sì lẹ́yìn ìgbà yẹn ṣùgbọ́n tí àsìkò òun bá tó tá bá ti gbọ́pọ́ pẹ̀rùn ntí ń kálukú bá ń ṣe kò fi ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a tún máa ṣe fúnra wa so ká máa pẹ́ lọ́júmọ́ à eléyìí náà ṣe nǹkan tó bá a mú gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa so ọ̀ràn yẹn ni torí pé ọlọ́wọ́ bá pàṣẹ ni ọlọ́ni fasa'au ilẹ̀ àzíkìrìlá eléyìí lọ́dọ̀ àwọn àfa wa ní amúrù ni wàl amúrù fi dùn ojú lọ́dọ̀ àwọn àfọ́ ní usul fiqh tí wọ́n bá pàṣẹ nínú ẹ̀sìn bí anábì ló pàṣẹ ni àbí ọlọ́wọ́n ọba ló pàṣẹ ni ìpìlẹ̀ ni pé ọ̀ràn yẹn ni ìkan lára àwọn àfa ẹ̀sìn èèyàn kan wá bá ń kan ó ní ọ̀gá àwọn òun náà ó mọ̀ ń pa kéwú níwọ̀n ba ọlọ́gá àwọn wa ń sọ wípé al'amuru yufidu istihbab tí a bá ráṣẹ nínú alkùrán àbárí nínú súnà nẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ipe kò ń ṣe pọ́nrán èèyàn nípìnlẹ̀ ìpìlẹ̀ ni wípé nǹkan tó dáa ni ta bá lè ṣe príncipù nìyẹn lẹ́nu gbé kalẹ̀ yẹn príncipù yẹn ta bá fẹ́ lò ó di pé kí ni ka gbogbo ibi tọ́lọ́wọ́ bá ti pàṣẹ nínú alukur'an so túmọ̀ sí pé ọlọ́wọ́ bá kan rẹkọmẹ́ndì ẹ̀ fún wa tó bá wà á lè ṣe tó bá dẹ̀ wà á lè ó ní àyàfi tá a bá ríbi tó sọ wípé ọ̀ràn yẹn ni ìgbà yẹn ló tó di ọ̀ràn yẹn bí a bí jẹ níyà kan so máa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afá ìwọ sọ fún arákùnrin pé n tó ṣe tó rọrùn dáadáa ni ọ̀gá ẹ̀yẹn tó ẹ bá débi iṣẹ́ tó bá bẹ̀ ń ṣe pé lọ́wọ́ ń ṣe nǹkan báyìí ó ti pàṣẹ nìyẹn jòkókó mọ́ lọ tó bá tún rẹ léléyìí jòkókó mọ́ lọ tó bá ní bá ṣe léyìí mọ́ ṣe tó bá ní bá ṣe léyìí mọ́ ṣe tó bá wọ̀ pé à ah, mo ní o máa ń ṣe nǹkan báyìí yóò ṣe mo ní o ṣe lé yóò ṣe à sọ fún pé alhamdu yóò fi dùn lìstọ̀ṣùbà àṣẹ nǹkan tó ń túmọ̀ sí náà ni pé nǹkan tó dáa ni téèyàn bá ṣe téèyàn bá dẹ̀ ṣe kò sí jẹ ní àmbẹ́ ó rí pé yóò padà bínú sí ẹ òun náà rántí wípé ìsọkúsọ tó ń sọ pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn ó yẹ kó ń kó jẹ òun ló jẹ́ pé ìpìlẹ̀ àṣẹ ọlọ́run ọba ìpele àṣẹ anẹ́bí muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ni àfi tá a bá tó rí nǹkan tó sọ pé àṣẹ yóò kì í ṣọ̀ràn yẹn tùgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ayọ̀ lẹ́dínà àmẹ́nu gbogbo ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ìdánù di ẹ̀rí sọ láti ní yẹ́mi jùmọ̀á tẹ bá gbọ́tán pèrò òun ní ọjọ́ jùmọ̀ fas áwò ilẹ̀ àzikirìlá ọlọ́run ní ẹ̀mọ́ lọ síbi ìrántí ọlọ́run náà àwọn ẹlòmíà ní fásáwò ẹsáré tètè rárá kò ń ṣe ẹsáré tètè nìtúmọ̀ àsáyù ní bíbáyìí ìtúmọ̀ àsáyù bíbáyìí òun náà ni pé kéèyàn rìn kéèyàn ṣe nǹkan kò ń ṣe pé ká sáré tètè fásáwò ilẹ̀ àdékèrèlá ẹ lọ síbi ìrántí ọlọ́run ọba torí pé ẹ̀kọ́ islam òun ni pé tá a bá gbọ́ tán ṣe ìkọ́mọ̀ lápèjúwe àmọ́ bá gbọ́ tán pé òun anẹ́bísọ̀lá asọ́lámù ó ní ẹ lọ síbẹ̀ lẹ́ni tó ṣe pé wọ́n tún tẹ̀ ṣóun tẹ́ẹ̀ni lọ wà látẹ́sà ẹmọ́ sáré so sísáré tọ́lọ́wọ́n ti bíbà yìí kò ń ṣe sísáré ní ìtumẹ̀ náà ni pé kárìn lọ síbẹ̀ ká ṣiṣẹ́ lọ́bẹ̀ ká lọ ara wa lọ́bẹ̀ kò ṣe kí ẹ máa wò pé àmọ́ sáré tètè tètè tó ṣùgbọ́n tó bá ti di wípé àsìkò tí wọ́n pè ń tó ká máa lọ ó ti di ọ̀ràn yẹn fún wa láti gbogbo ń tá a bá ń ṣe ń gbà yẹn ká filẹ̀ torí pé tọ́lọ́ ọba sọ ní pé ìdánù di ẹ̀ lè sọ́lá níyẹn omi jùmọ̀ à tẹ́ ẹ bá ti gbọ́ tán pé òun òun jùmọ̀ fásà ìlà zikiri lọ ẹ lọ síbi ìrántí ọlọ́run ọba wàzàrú bẹ́yà ẹ fi kátàkárà alẹ́ záàlì kùnkọ́ irú lákùn eléyìí tó lórí fún yín ọlọ́wọ́ba subhanahu wa ta'ala olùtọ́wà ṣe pé ẹmà so anábíwa muhammad sallallahu alaihi wasallam òun náà sọ fún wa pàtàkì ìrùn júmọ́ bákanáà ọ̀ràn èèyàn ni fún gbogbo mùsùlùmí yàtọ̀ fún àwọn tí a dárúkọ obìnrin arìnrìnàjò aláàrẹ̀ bákanáà ẹni tí ó ń wo aláàrẹ̀ bí aláàrẹ̀ ma nídi attention rẹ̀ tó ń bọ́lẹ̀ lọ́júmọ́ ó o ṣe kí nǹkan yẹ kí ó get worse irú èèyàn bẹ́ẹ̀ òun lè dúró kó mọ́ lọ kò kí zórí instead bákan náà arìnrìnàjò náà òun náà kó sí wele ẹrú òun náà kó sí àwọn tí a ní ẹ̀rí fún látọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ẹni tí ó anabuwa muhammad sallallahu alaihi wasallam oni la yantahiyanna aqwamun an wadi'i jumu'a àwọn èèyàn tán fi irun jumu'a lẹ̀ tán lọ kí anabi sallallahu alaihi wasallam ni ká stop wẹ̀ ká jáwọ́ ń bẹ́ aw la yakhtimanna allahu ala qulubihim àbí wọ́n fẹ́ kí ọlọ́run ọba kó fi ìdídí di ọkàn wọn ni kọ́nà ọba kó ṣàánú wa ẹlòmíì àwọn nǹkan ẹ̀sìn ẹ̀rí tí ó mọ̀ trivialize ẹ̀ yóò mọ̀ fojú kékeré wo yóò mọ̀ gbẹjúlẹ̀ yóò bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ìgbà a bá fi padà rí i a rí i pé àwọn kan tó jẹ́ nǹkan ńláńlá nú ẹ̀sìn gan yóò padà máa gbèjì torí pé kí ti ń fi èjì dídí ọkàn rẹ̀ díẹ̀díẹ̀ ó ń fi èjì dídí ọkàn rẹ̀ díẹ̀díẹ̀ tó jẹ́ pé à ń fojú kéré kankan nú ẹ̀sìn ká ní ṣe kankan rárá tó bá jẹ́ pé nǹkan tó ni nítorí muhammad sallallahu ìtọ́lọ́bá ní mọ́ ṣe léyìí mọ́ ní ṣe bí àwọn ẹ̀ṣẹ̀ kéèkéé láàrin léyìí à ìgbà tó bá sọ pẹ́ṣẹ̀ kéèkéé lé léyìí ibi tó ti bẹ̀rẹ̀ náà nù tó bá yẹ owó padà mọ́ ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ ni ẹni tó bá gbé àwọn nǹkan kéèkéé lẹ́tọ́lọ́wọ́n bá pàṣẹ rẹ̀ tó bá yá yóò padà gbé àwọn nǹkan ńláńlá kalẹ̀ kí ni nǹkan tí ó padà wá ṣẹlẹ̀ òun náà ni pé rú èèyàn bẹ́ẹ̀ khatamallahu ala qalbi bó fi èdí dídí ọkàn rẹ̀ lọ́lọ́wọ́ bá fi ń sọ ń pa àwọn kèfèrí kan ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa ja'alna ala qulubihim akinnatan an yafqahuhu ọlọ́wọ́ ni a fi ìdídí sí ọkàn wọn tó ṣe pé kò sí tírẹ̀ muhammad lè fún wọn wọn ní gbọ́yé ní ìgbọ́yé tí ó wúlò fún wọn ni wà fi adhanihim waqran ọlọ́wọ́ subhanahu wa ta'ala tún bẹ́nu etí wọn waqran nǹkan tá a ti fi díẹ̀ tí wọn náà tó ṣe kí wọn ní gbódodo kọ́nàbà subhana wa ta'ala kó má ṣe wá ní ròyìn bẹ́ẹ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam nínú hadithi rẹ̀ mi ó ní man fatatu arba'u juma'in ẹni tí juma mẹ́rin tó bá fi lè bọ́ fún tahawunan lẹ́ni tó ṣe ọlọ́wọ́ bó fi èdìdí di èrò ọkàn èèyàn bẹ́ẹ̀ so kí la fẹ́ ló ń belé yìí òun ni wípé ìhun júmọ́ ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo ọkùnrin àfi àwọn tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó bá yọ kúrò lókù obìnrin ìhun júmọ́ ò kí ń ṣe ọ̀ràn èèyàn fún wọn ṣùgbọ́n dá tí wọ́n bá lè lọ kí عن عبد الله بن عمر رضي الله عنهما لا تيضو عبد الله بن عمر قال باكوبا ينسي أن رسول الله صلى الله عليه وسلم أني وجيش يولوما قال أصبائك من جاء منكم الجمعة فليكتسب تبادي جو جمعة ẹni tó bá fẹ́ wá júmọ̀ nù yí fàlìyẹ tẹ́sìn anábìsọ̀lá asálá ní kó wẹ́ eléyìí ni tí a mọ̀ sí ìwẹ̀ júmọ́ ìwẹ̀ júmọ́ ṣé ọ̀ràn èèyàn ni àbí nǹkan tó dáa ká ṣe eléyẹnu àwọn àfókò lè lórí àwọn àfáà kan ní ọ̀ràn èèyàn ni torí bánẹ́bísọ̀lá sam ṣe sọ ìpé mọ̀ jẹ́ amínkùn yóò mọ̀lẹ̀ ẹni tó bá fi lè dé tó lọ mọ́ṣáláṣí ní ọjọ́ júmọ́ fálẹ̀ tẹ́sì kò wẹ̀ gẹ́gẹ́ bí n ta rẹ̀ ti síwájú al'amur yóò fi dùn ojú àṣẹ ànábì sọ́lá sálẹ̀ ó túnmọ̀ sí pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àfá mi ní kò ń ṣe ọ̀ràn yẹn kí ló fà wọ́n nítorí pé a rí ẹ̀rí tó jẹ́ kí a mọ̀ wípé àṣẹ yìí ò ń ṣe àṣẹ tó lé kókó ni ipe anábọ̀ muhammad sallallahu alaihi fọbí àwọn ní ìmàt ilé ìdá wọ́n mọ̀ ní tẹ́sàlà ẹni tó bá fi lè wẹ̀ falgoslo afdol ìwẹ̀yẹ ló dájú ìwẹ̀yẹ ló dájú ẹni tó bá kàn bá ọmọ lórí kó ṣàlùwàlá nìkan fọbí àwọn ní ìmà ilé iná àwa òkè wọ́n mọ̀ ní tẹ́sàl ẹni tó bá fi lè wẹ̀ falgoslo afdol ìwẹ̀ ló dájú ó túmọ̀ sí wípé àṣẹ tánàbí pàmbíbà yí pé ẹni fi lè wájú máa nu yín ipé àṣẹ yìí ò kí ń ṣe ọ̀ràn àyàn ṣùgbọ́n wọn tán ní ọ̀ràn àyàn ni wọ́n ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ipò sọ wípé ghuslu yawmil jumu'a ìwé ọjọ́ juma wajibun ala kulli muhtalim ọ̀ràn àyàn ni fún gbogbo ẹni tí ó bá ti bàlágà àwọn tánàbí sọmíbàyí kò túmọ̀ sí pé ọ̀ràn àyàn tí ò bá ṣe yóò jẹ́yà ìtumọ̀ rẹ̀ òun náà ni pé hakun àsìnpélà rẹ̀ ẹ̀sìn ni nǹkan tó dáa gan òun ìtumọ̀ rẹ̀ ipe wájìbù yẹn ẹ̀ ń fi ojú terminology àwọn àfóoní fíkí wo ni ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ìyàwó àìṣà rọjà láwọn gẹ́bọ́ṣe mbẹ́nu sahih muslim sahih bukhara tàwọn tíra mi ó ní anábíwa muhammad sallallahu alaihi wasallam encourage àwọn èèyàn pé kán máa wẹ̀ kán tó wá sójú wọn torí pé àwọn mí a máa wá láti jìnàjìnà bí àwọn àyè tí a mọ̀ sí al'awali al'awali sí mọ́ṣálásí anábíwa muhammad sallallahu nǹkan bí 3 miles ní so nígbà táwọn èèyàn bá rìn láti al'awali wá sí mọ́ṣálásí anábíwa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wẹ́dà saudi ibi ta mọ̀ sí saudi ìgbà mí àmọ́ gbóná gan ẹlòmí ó ti làágùn ìgbà tí àwọn èèyàn tán ti làágùn lójú ìrìnà bá pàdé ara wọn nu mọ́ṣáláṣí yóò di pé àwọn òórùn kan ó mọ jáde síra sí wọn so ẹni tó ipò lọ bí iṣẹ́ láàárọ̀ ìgbà tó gbọ́ wípé wọ́n pèrún àborí pásíkò tí wọ́n pèrún tó ó fi bí iṣẹ́ lẹ̀ kò padà lọlé lọ́wẹ̀ ààrẹ rí bó ṣe dọ̀tí náà lára ẹ ṣe dọ̀tí òógùn tó wà kún yẹn náà ìyàwó àìṣà rọ̀jọ́ aláwọ̀ anha oní ẹnẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam sọ wípé lawik tasaltum lè yóò mikum hada ó bá dákẹ́ wẹ̀ lọ́jọ́ yìí láti fún ìhun tẹ̀fẹ́ wá kí so ilé yìí fa tó fi jẹ́ pé àwọn àfá ẹnu òkò lórí wípé ṣọ́ràn yẹn ni àbí kò ń yẹn ṣùgbọ́n gbogbo wọn lẹ́nu wọn lórí pé káwẹ ìwẹ̀ ẹjú wọn nǹkan tó dáa ni bá rẹ̀ ṣe wẹ̀ náà lọ́nà tá a máa fi ń wẹ ìwẹ̀ jẹ̀nàbà òun náà ni wípé káṣàlùwàlá kádẹ̀wẹ̀ gbogbo oríkèríkè ara wa irú alùwàlá ta ti ṣe ń bẹ̀rún a lè lọ fi kírun bẹ́ láì tún alùwàlá mi ṣe ṣùgbọ́n tá a bá ṣe alùwàlá nínú rẹ̀ tá a kàn dá omi sí gbogbo oríkèríkè ara wa pẹ̀lá níyàn pé àwẹ̀ ìwẹ̀ ẹjúmọ́ a ní ládàá pa àwẹ̀ ìwẹ̀ ẹjúmọ́ ṣùgbọ́n a lè lọ fi ìwẹ̀ yẹn kírun kí ló fà á òun ni pé ìwẹ̀ ta wẹ̀ mú ẹ̀gbin kankan kúrò lára that is kò ń ṣe pé asúnmóbìnrin àbíyàn lálọ́ da nǹkan ara bákan náà kò ń ṣe bí i pé ìwẹ̀ haidi ni ìwẹ̀ yẹn ìwẹ̀ ẹ̀jẹ̀ bímọ bẹ́ẹ̀ ni kò ń ṣe ìwẹ̀ nifas so ìwẹ̀ júmọ́ kò ń ṣe ìwẹ̀ ta fi mú ẹ̀gbin kúrò lára so táàbà fi rúwẹ̀ bẹ́ẹ̀ táàbà fi kírun agbọ̀rọ̀ ṣàlọ̀lá nú ẹ̀ unlike ìwẹ̀ ìta fi mú ẹ̀gbin kúrò lára bí ìwẹ̀ jẹ́nẹ́bà ìwẹ̀ haid tá a bá dami sí gbogbo oríkèríkè ara wa tó mi kárí kódà ká mọ́ ṣàlọ̀lá nú a lè fi ìwẹ̀ yẹn kírun bẹ́ẹ̀ torí pé kí ni ìwẹ̀ yẹn ẹ̀gbin ńláńlá la gbé kúrò lára so aluwala ó ti wọnú ẹ̀ unlike ìwẹ̀ jumua tá a bá wẹ̀ ó dáa ká ṣàlùwàlá sí ṣùgbọ́n tá a bá ṣe àlùwàlá ó túmọ̀ sí pé tá a bá kírun a gbọ́dọ̀ ṣe àlùwàlá mi a gbọ́dọ̀ ṣe àlùwàlá unlike ìwẹ̀ janaba ìwẹ̀ haid eléyìí bá a bá ṣe àlùwàlá nú ẹ̀ ẹnu àwọn afá kú lórí pé ìwẹ̀ tá a wòye pẹ̀lú pa sí gbogbo oríkèéríkèé ara wa náà tó a lè fi kírun bẹ́ẹ̀ so anabuwa muhammad sallallahu alaihi wasallam o encourage wa pé ni ní ọjọ́ jumua náà mi wọ́n yẹn ìgbà wo ní kéèyàn wẹ̀ gangan tó jẹ́ ọ̀ràn yẹn ẹnu àwọn afá kò lórí wípé tí àsìkò tá a jáde lọ fún irun jumua bá ń tó ìgbà tó fi dáa jù nìyẹn ṣùgbọ́n ẹni tó wá wẹ̀ ẹ́ nígbà tá a bá ti bọ́ sí ọjọ́ jumua irú èèyàn bẹ́ẹ̀ ìwẹ̀ rẹ̀ wà òkè okay lápèjúwe bí àárọ̀ ló fẹ́ jáde ilé bó ṣe wá wẹ ìwẹ̀ lásán náà ló wẹ ìwẹ̀ júmọ́ pẹ̀lú ẹ àbí ìwẹ̀ tó ti ẹ̀wẹ̀ ní ó wẹ pẹ̀lú àníyàn ìwẹ̀ júmọ́ kò sí nǹkan tó burú ń ẹlòmí àwọn pé a bá fẹ́ wẹ àwọn ìwẹ̀ bí ìwẹ̀ haid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ẹ̀ǹjà lè lọ́ṣẹ pẹ̀lú ẹ kò sí nǹkan tó burú bí a lọ́ṣẹ àníyàn ni ó differentiate ẹ̀ láàrin ara wọn síra wọn àníyàn téèyàn fi wẹ̀ ṣé ìwẹ̀ tí mo wẹ̀ yìí ìwẹ̀ júmọ́ ni ṣé ìwẹ̀ hajj ni ìwẹ̀ janaba ni gẹ́gẹ́ bí àwọn kata ti sẹ́yìn tẹ́lẹ̀ kò ń ṣara súnà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam òní káfẹ́ wẹ̀ káwárí na waitu ìzálátà najasati bọ́ṣe wọn fi ń kọwa eléyìí waste of time ni àsìkò tá a fi kọ́rọ̀ àwọn pàǹtí báyìí ká fi memorize alukur'an kẹrìm ká fi kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn àníyàn inú ọkàn ló wà nígbà tí ẹ bá ti gbéra kó ń fẹ́ lọ ṣe nǹkan tó ṣe pé téèyàn kan bá fi lè pàdé ẹ̀ lójú ọ̀nà pé a bó ló ń lọ nǹkan báyìí mo fẹ́ lọ ṣe ó ti láníyàn bí tó fẹ́ lọ ṣe náà nù ẹni tó ń bọ̀ wá sí mọ́ṣáláṣí tó ló ń fẹ́ wá kírun àṣùbá bó ṣe jáde nílé rẹ̀ ó ti láníyàn nù káyẹ̀ṣẹ̀ wá dé mọ́ṣáláṣí kó ṣe gbé àẹ́ṣẹ̀ máa sọ nawaitu fardo salati subuhi iktidan bí imami gbogbo ilé ìkà tí ó sí ẹ̀rí fún ni anábíwá muhammad sallallahu alaihi wasallam kò fi kọ́ sahaba ẹni tó jáde láti lè rẹ̀ tí è di pé wọ́n kàbára àrùn ìgbà tí ó náwọ́ sókè pòǹfẹ́ tó wà lẹ́bẹ̀ẹ́ ni pòǹfẹ́ kírun àṣùbá so káyẹ̀ṣẹ́ mọ́ sọ wípé ẹ̀nàwẹ́tù kìíní kan eléyìí kò ń ṣe nǹkan tí ẹ̀rí wà fún anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam kò fi kọ́ àwọn sahaba rẹ̀dọ̀wánulá alẹ́nu so ká mọ̀ wéṣì àsìkò wa lórí nǹkan tó ṣe pé kò sẹ́rí fún tí ó ń sí ní ara ẹ̀sìn so àníyàn wà lára ẹ̀sìn orígun ni àbíká ní mọ́jẹ̀mú ni àníyàn ká mọ̀ ṣe wá gbóyé orígun àbíká ní mọ́jẹ̀mú òun ni ká ní àníyàn ṣùgbọ́n kí náà ń pèlè yàn láníyàn ṣe tá à sọ jáde yẹn ni rárá inú ọkàn làníyàn wà ìgbà tá a bá ṣiṣẹ́ tá a bá fẹ́ ṣe ẹ̀mí tá a fẹ́ fi ṣe yẹn òun ni tán pè ní àníyàn ẹ̀mí tá a fẹ́ fi ṣe yẹn òun ni àníyàn ó dẹ̀ pàtàkì púpọ̀ tó ṣe pé iṣẹ́ tí ò bá ti wà base lórí àníyàn <coughs> iṣẹ́ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé ká máa kọ́ kán kọ́ sun pépà fún wa ká a ká máa a eleyi kò sí ẹ̀rí fún lọ́dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam so èyí tó tẹ̀wọ̀n jùlọ wàláwà alam òní ká gbìyànjú àti wẹ ìwẹ̀ júmọ́ yìí ṣọ́ràn yẹn ni ṣé kò ń ṣe ọ̀ràn yẹn ká kúrò níbi ìyẹn ní muhammad sallallahu alayhi wa sallam tó pè wá sí nípa pé ká wẹ ìwẹ̀ ni tó pàtàkì láti múlò eléyìí dẹ̀ ni tí àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni ṣíwájú wa nǹkan tó mọ́ ń ṣe lápáǹtìtì àti ṣe ni àwọn afá kọ́nàwọ́ subhanahu wa ta'ala kó bá wa kẹ́ àwọn tó ti lọ́nu wọn àwọn tó ṣe ń bẹ láyé kọ́nàwọ́ subhanahu wa ta'ala bá fún wọn ní ẹ̀mí gúngún àti àlàáfíà ara lórí ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá rízìn tó máa fi ń torí wípé ké ń kálukú lè mọ nǹkan tó ṣe pé tóun ò bá ṣe ó súnmọ́ kóun jìyà níwájú ọlọ́run àti àwọn nǹkan tó ṣe wípé tóun bá fi lè ṣe àbí tóun ò bá ṣe kò sí ìjẹníyà fóun níwájú ọlọ́run ọba subhanahu wa nítorí àtìlémélé ni wọ́n á fi pín kíní pé eléyìí o wájibù ni o eléyìí o mustahabu ni o láti lè ṣe nǹkan rọrùn fún wa torí pé ẹlòmíì nǹkan òye ó lè gbé àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn kó gbé jù sílẹ̀ ṣùgbọ́n tó bá ma àwọn nǹkan wo ló jẹ́ ọ̀ràn àwọn nǹkan wo ni ó ń ṣe ọ̀ràn yẹn àwọn nǹkan wo ni wọ́n fi encourage àwọn èèyàn láti ṣe yóò lè mọ̀ ìtúnṣe pé tóun ò bá ṣe mí òun ò lẹ́ṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ haram lélẹ́yìí mọ̀kúrú lélẹ́yìí tó bá mọ èyí tó jẹ́ haram tó mọ èyí tó jẹ́ mọ́kúrò yóò mọ òru tó ń gbé tó ń bá fi lè lọ ṣe ìjẹníyà ń bẹ fún èwo ni tó pé tóun bá lọ ṣe kò sí jẹníyà fóun ṣùgbọ́n ìbáwí díẹ̀ pé a ah, ìwọ náà ṣe wá gbé ṣe wá lọ ṣe irú nǹkan báyìí àwọn àfáà gbélé yìí kalẹ̀ láti lè jẹ́ kí nǹkan rọrùn fún wa ṣùgbọ́n wọn tí wọ́n bá jẹ́ àwọn olùgbàgbó òdodo dáadáa wọn a máa gbìyànjú ìtàṣẹ bá ti wá lórí ẹ̀ ẹ wájibù ni o mustahabu ni àwọn ọmọ se ni èyí tí anamisọ́lá sanba ti kọ̀ àbí tọ́lọ́wọ́n bá kọ̀ fún wa haramu ni o mọ̀kúrú ni o wọ́n mọ̀ jìnà sí eléyìí dẹ̀ ni in tó wà síbà fún èèyàn torí wípé ngbà míì èèyàn lè lọ wo pé nǹkan yìí kò ń ṣọ̀ràn èèyàn kò ṣe pé ọ̀ràn èèyàn níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn lọ wo pé kíní yìí kò ń ṣe haramu kò ṣe haram haramu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́m jẹ́ pé anábọ́wà muhammad sallallahu alaihi wasallam ó ní iná halala bayyinu wa iná harama bayyinu wa bayna ma umurun mushtabihatun la ya'lamuhunna kathirun min an-nas ìtọ́lọ̀ wọn bá pè ní haramu ó clear ìtọ́lọ̀ wọn bá pè ní aláàlì clear ṣùgbọ́n àwọn kankan bẹ láàrin àwọn nǹkan wọ̀nyí tó ṣe pé la ya'lamuhunna kathirun min an-nas èyí tó pọnú àwọn èèyàn mọbi táwọn fẹ́ gúrùpù ẹ̀sì ṣé haramu ni káwọn pé àbí halali ni anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní famani taka shubuhat àwọn nǹkan tó bá rú lójú nǹkan tó bá rú yàn lójú tí èyàn ò mọ̀ ṣáàrámù ní kí n pé àbí aláàlì ó wá avoid nǹkan yẹn kò ṣe fọ̀kọ́dí stẹ́bọ̀rọ̀ àlìdíní yóò ẹ̀rùdì irú èyàn bẹ́ẹ̀ ó ti mórí bọ́ níbi ìdáàbòbò ẹ̀sìn rẹ̀ that is ó ti rẹ́sìn rẹ̀ dáàbòbò bẹ́ẹ̀ ni ìjọmọlúàbí rẹ̀ ó ti rí dáàbòbò ṣèbí kò ṣe nǹkan yẹn ó ń dáàtù ṣé àrámù ni àbí aláàlì ó kúrò níbi nǹkan rújú ó fi nǹkan yẹn lẹ́kù ṣe ṣùgbọ́n wa man wọ́kọ̀ àfi ṣubhat ẹni tí wọ́n ṣe pé àwọn nǹkan tó rújú yẹn tí ó lè sọ ṣáláàlì ni àbí haramu ni tó bá lọ ń ṣe ń tiẹ̀ wọ́kọ̀ àfi haramu yóò padà kó sínú nǹkan tó jẹ́ haramu náà ni kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ fún alẹ́ kan pé ẹlòmí ìmọ̀ fọwọ́ kékeré mú nǹkan eléyẹ mọ̀kúrónì mọ̀kúrónì eléyìí kò mí kankan eléyìí omi kankan bí ó ṣe mọ pile up nìyẹn ẹ̀ẹ́kàn rí pé àwọn nǹkan tó jẹ́ àwọn bíi foundations ẹ̀sìn gbà míì tó clear nípapá àgbọ̀rọ̀ ṣàwọn nǹkan ẹni ẹni tí ó mọ̀ fọwọ́ ti dànù ibi tó ṣù ti dénú àwọn nǹkan tó jẹ́ mọ̀kúrú yẹn ni ó mọ̀ fi kọ́kọ́ mọ̀ ti dànù pọ́n lè mọ̀ ṣe àbí nǹkan tó jẹ́ haramu tó rinlẹ̀ tí ó sínú jù bẹ́ yóò padà kó sínú rẹ̀ kọlọ̀bà kó ṣàánú wa anábíwa muhammad sallallahu alaihi wasallam oníkarọ́ọ̀í yẹ́ra haul alhima ó dẹ̀ gẹ́ bí adára jẹ ni tó wá kó ẹran rẹ̀ tó lọ ń da níbi protected land ilẹ̀ onílẹ̀ àbí ilẹ̀ ọba tó ṣe pé nógo èrìà ni ó wá láwọn koríko kan wù níbi ẹgbẹ̀ẹ̀gbẹ́ ilẹ̀ ọba níbi oko ọba ó láwọn koríko kan wù níbẹ̀ kò ṣáà ń ṣe oko ọba ní ẹgbẹ̀gbẹ́ oko ọba ní ó wá bẹ̀rẹ̀ sí da ẹran rẹ̀ jẹ̀ lẹ́gbẹ̀ẹ́bẹ̀ anẹ́bísọ́lá asálám ni yíó ṣíkú áyíwá kí àhù irú èyàn bẹ́ẹ̀ yóò padà da ẹran yẹ jẹ̀ wọnú ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ibi tó jẹ́ protected land ọlọ́run ọba òun ni maharimu so ẹni tó bá ń rìn ní agbègbè nǹkan èèwọ̀ ọlọ́run ọba ní yóò padà kó sínú ẹ̀ kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa olóhùn jẹ́ pé àwọn nǹkan tó bá jẹ́ nǹkan òrújú ń gbà míì kágbìyànjú àti máa avoid eléyìí ni ìlànà àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ìlànà àwọn ẹni ìṣíwájú wa tó ṣe pé wọn a máa ṣe wọn a máa jìnà sí àwọn nǹkan tí ó bá jẹ́ nǹkan ìrújú abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ ní àárọ̀ iná kọlọ̀bà kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ẹrù ẹlẹ́ṣẹ̀ gbogbo wa ibi ta kù sí kọlọ̀bà kó ṣe àtúnṣe wa wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbi ajma'in subhanaka lahumma bihamdik ashadan la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk